سبحانه وتعالى أن يجزي شيخنا خير الجزاء في الدنيا والآخرة إنه ولي ذلك والقادر عليه أفي أسكوي أتفنك كي أوان أولودان لقوة ipe wọn tó káàbọ̀ sí ààyè yìí abẹ́lọ́wọ̀n bá alìkọ́lá kí ọdá kùn kí ọba sàn àwọn àfáwà ní ẹ̀sàn lórí lórí gbóò ni àwọn àlìúmà

والنية شرط لجميع العامة من طهارة وغيرها لقوله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى adẹ́ọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó tún fi ìṣọ́ rẹ̀ sọ wá láti tún péjọ nírọ̀lẹ́ yìí láti tún wá lékún lágbọ̀yé nípa bó la ṣe jọ́sìn fún ọlọ́run abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala ní ẹ̀san dáadáa lórí eléyìí ẹ̀sẹ̀n tó péjọ sínú mọ́síláṣí láti gbọ́rọ̀ ọlọ́run ọlọ́mọdún wa ní ládàá rẹ̀ wọlé ìpè méjì ọlọ́run wọlé la ilaha illallah nírọ̀lẹ́ òní lágbára ọlọ́run qala al-mu'allif rahimahullah báàbò sífàtì lòdò àfa àjẹfẹ́ká mọ àlàyé nípa bóòlà ṣe ṣe àlùwàlá ẹlòmíì lè máa wò pé sí ọ̀rọ̀ àlùwàlá ńlọ́wà tọ́ka ni ọ̀làlá tá a ti ń ṣe látijọ́ yìí léyìí tó ń ṣe pé ọ̀pọ̀lọpọ̀ káàrún kírun ni àlùwàlá rẹ̀ kọ̀ rẹ́sẹ̀ wálẹ̀ kọ̀ má báwo ńlá ṣe ṣe àlùwàlá afáwa àtọ̀ kọ́lọ̀ǹkọ́ba ni kẹwọn wọ́n ní káwọn bá rí tí ẹnìkan náà àwọn ọ̀dọ́ àbá àfáà kan tó bá mú àdéhìfì kan wá àdéhìfì àwọn ti mọ̀ ọ́n kódà kí wọ́n tó bí àwọn wà ara farabalẹ̀ àwọn ọgbọ̀n tó fẹ́ wí bóyá lèkún kan tó ń bẹ léyìí tó ti gbọ́ látọ̀dọ̀ ànábì lórí àdéhìfì yẹn wípé gbogbo ohun tí ó ṣe wá láǹfààní pátá tí a bá ti ń wí má sọ ti ju eléyìí o ti jù lọ tọba lọ ma nǹkan kan àwọn nǹkan kan bẹ léyìí tó ṣe wípé ó tún lè ṣókùn fún èèyàn téèyàn ò sì tí ì mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ afáwa ní sífàtúlù odò yẹn ni pé àlàyé nípa bóòlà ṣe ṣe àlùwàlá ò ní sọ pé ìròyìn àlùwàlá sífà ń bẹ̀rùn bìmánà káífìyà ni yẹn ni pé báwo là á ṣe ṣe àlùwàlá àlùwàlá nínú èdè lárúbáwá bimaana alḥusni wa nadọfa kí nǹkan dáa kí nǹkan má tótótó ìtumọ̀ àlùwàlánu nílẹ̀ èdè lárúbáwá ìyẹn àlùwòdó tí wọ́n á pè ní àlùwàdó kìí tún ṣe àlùwàlá mọ́nu ó ti di omi ètò àfi ń ṣe àlùwàlá wòdó òní fáìlì wòdó yìí àlùwàdó òní omi ìta fi máa ń ṣe àlùwàlá kí wà ní tí ń jẹ́ àlùwàlá àlùwòdó lọ́dọ̀ àwọn àfa gbólóhùn àlùwàlá ń bóyá ibi táwọn bàbá wa tí wọ́n ti rí láti bíi pé dọ́ọ̀dì sẹ́ǹpé lọ́ọ̀dì làwọn máa pè àlùwòlóò sẹ́mi yorùbá ó sì tún yí nǹkan padà ń tiẹ̀ tàbí kọ́sà àfikún tó ibi tí àlùwàlá ibi tí tó ti wá nù yẹni pé aluwudu lọ́dọ̀ tiwa aluwudu ni a máa pè so yóò bá ó lè ṣàfikún ó sì lè yọ kúrò ilé di aluwàlá etí ń jẹ́bẹ̀ lọ́dọ̀ àwọn afa ìsànmáàlùmáì fi àdọ́ màṣúṣọ́tìn bìníyà ti tàtọ́hùr ó náà ní ká lo omi ká fi fọ àwọn oríkèéríkèé ara kan léyìí tó ṣe pé wọ́n ti ṣàlẹ́sà lánìyàn pé a fi ń ṣe ìmára ohun tí ń jẹ́ àlùwàlánù afáwọn abẹ́rẹ̀ wọ́n fẹ́ sọ fún abó láti ṣe àlùwàlá wọ́n ní wàhùwà yẹ́nìwì àrọ́fún alẹ́ hádàfẹ́ yẹnni pé tíyẹn bá ṣe àlùwàlá àníyàn ní ọ̀kọ̀ọ̀kọ́ síwájú èròǹgbà òní ọ̀kọ̀ọ̀kọ́ ṣiṣẹ́ ní ọ̀kọ̀ọ̀kọ́ síwájú gbogbo ṣẹ́ ètí mùsùlùmí tí a bá fẹ́ ṣe èèyàn dà níyàn síwájú ilẹ̀ yìí ó fi lẹ́sàn èèyàn dà níyàn síwájú ilé ó fi yàtọ̀ sí ẹni tó fẹ́ fọwọ́ nítorí pọ́ fẹ́ jẹun èèyàn dà níyàn síwájú ó níwèé ọ̀ràn yàn àti wẹ́ pé akànfẹ́ bomi sanra òní ó fi yàtọ̀ sí ara wọn iṣẹ́ tí àníyàn ti máa ń ṣe níbi ìjọsìn náà èyí ó fi láǹfààní sí ládàá ní gbígbà bíyàn bá wá ṣe àlùwàlá àníyàn téèyàn ọ̀dà ni wípé àyẹ̀nìwìyà rọ́fún àlùhádàfì yẹn ni pé ẹ̀gbin etí ń bẹ lára mi látàrí pé èèyàn ti tọ̀ èèyàn ti yàgbẹ́ èèyàn ti só àníyàn pé mo fẹ́ mú ẹ̀gbin kúrò ilé èèyàn ọ̀dà nígbà tí wọ́n bá fẹ́ ṣe àlùwàlá àyíbẹ̀ ti ẹ̀kọ́ níyàtàlùwòdò èèyàn ọ̀dà níyàn pé àlùwàlá tí mo fẹ́ ṣe yìí o lìsọ̀láàtì kí lè bá a láǹfààní láti kírun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tá a máa ń fi àlùwàlá ṣe. والنية شرط لجميع الأعمال من طهارة وغيرها àníyàn dídá májẹ̀mú èyí tá a gbọ́dọ̀ máa rí lára àlùwàlá àbáwọn nǹkan mìíràn àwọn iṣẹ́ èyí máa ń ṣe níjọsìn fọ́lọ́run tí yàn bá fẹ́ gbalada lé lórí àníyàn òní yóò ṣíwájú níbi táyà náà ẹnu àwọn àáfàá kò wípé èèyàn ọ̀dà níyàn ṣíwájú ṣùgbọ́n níbi tó jẹ́ máa lù wàlá ẹnu àwọn àáfàá òkò lé lórí ṣùgbọ́n ìtọ́tẹ̀wọ̀n ni wípé àti táyà náà àti gúúsùlò àti àlùwàlá gbogbo ẹ̀ pátápátá ìjọsìn ni sùgbọ́n àti jẹ́jọ́sìn gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ dàníyàn síwájú kó tó di wípé a ṣe é torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam tó sọ pé innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa muttafaqun alayhi innamal a'malu yẹn nípa àwọn iṣẹ́ tá ṣe tá bá fẹ́ gbà ládàá níwájú ọlọ́run àníyàn pa àfisèjọsìn fọlọ́n yíyọ kọ̀ọ̀kọ́ síwájú náà wàyí nàmà likulli mri'in ma nawa yóò máa jẹ́ tọ́mọnìyàn kọ̀ọ̀kan lórí iṣẹ́ tó bá ṣe èròǹgbà àtàníyàn tó bá ní lórí iṣẹ́ tó ṣeun ìní òjò jẹ́ ìtẹ́wọ́gbà àbíkọ́ má jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run innamal a'malu binniyat gbogbo iṣẹ́ pátá tó ń ta ni wa innama li kulli mri'in ma nawa yóò máa jẹ́ ti ọmọ nìkọ̀ọ̀kan lẹ́sàn àníyàn tó bá torí ẹ̀ ṣe iṣẹ́ tó ṣe àdìtì yìí àti Bukhari àti Muslim ẹnu wọn kò lè lórí lẹ́yìn táníyàn tí ọba ti ṣíwájú tán ohun tí ó tún wá tẹ̀lé ni wípé olùṣe àlùwàlá yóò ṣe bísmìlá yẹn ni pé àlùwàlá tí mo fẹ́ ṣe yìí ló kọ ọlọ́run ó ní mo fi bẹ̀rẹ̀ rẹ̀ ní ṣíṣe àwọn àfáà sọ pé yóò ṣe bísímìláì torí hadithi kan ètí ẹ gbà wá látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri ó ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé la wudu'a liman lam yadhkur ismallahi alayhi la wudu'a liman lam yadhkur ismallahi alayhi yẹn ni pé ń tó bá ṣe àlùwàlá tí ó ṣe bísímìláì síwájú onítọ̀hún kò lálùwàlá ọkàn fomi pa gbogbo ara lásán ni tàbí ká sọ pé láwùjọ à ọ lálùwàlá o ṣùgbọ́n ẹ̀san tó yẹ kó rí ń bi àlùwàlá rẹ̀ ẹ̀san wọn ò ní pé lókùngbà tí ó bá ti ṣe bísímìlá níbẹ̀rẹ̀ àlùwàlá rẹ̀ tí ó ṣe àdìfì yìí ìmáàmù ahmadu àwọn ni wọ́n gbà wá ẹjẹ́ abojú wọn táwọn afáàsọ nípa àdìfì yìí nítawọn afáàsọ ni wípé nínú àwọn tí wọ́n gba hadith yẹn wá arákùnrin kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tólùkọ́ rẹ̀ ń jẹ́ rubaihu rubaihu sì ní munkarul hadith ni àwọn hadith tó bá gbà dọ̀ọ́yìnfù pilẹ̀ ló ń gángan fúnra rẹ̀ kẹ́ńtọ́jẹ́ dọ̀ọ́yìnfù tó bá gba hadith wá tí àdìsí rẹ̀ tó gbà wá tó bá lòdì sí táwọn sikọ́ọ̀tì tí wọ́n gbà wá wọ́n máa ń pe àdìsí yẹn ní munkaru li hadith ṣùgbọ́n táyà pé ní tó jẹ́ síkọ̀ ní àdìsí tó gbà wá ńlọ yapa ń táwọn síkọ́ọ̀t tí wọ́n gbà wá irú àdìsí báwọn ṣáàdù òní wọ́n máa ń pè yẹn ni pé mukhalafatu da'ifi li síkọ́ọ̀t àdìsí làwọn ó pè ní munkaru li hadith imam bukhari kọ́lọ̀nkọ́ba nìkẹ́ wọn wọ́n ní rawahu abu dawud wọ́n ní àdìsí yẹn abu dawud ló gbà wá àtàwọn míì náà wọ́n gbà wá nínú àdìsí Abu Huraira ọ̀nà mẹ́ta ìní àtúngbàgbà àdìsí wa ṣùgbọ́n àti kínní déédé kẹta fi ìdá fún gbogbo ẹ̀ pátápátá ńlọ́lẹ̀ ló fi jẹ́ pé ọ̀rọ̀ àwọn àfáà pín sí méjì lórí hadith yìí àwọn kan ní hadithun hasan ní li ghairihi àwọn kan ní sahihun ní li ghairihi ju gbogbo ẹ̀ lọ nítawọn afọ àti wọn sọ nípa hadithi nù níta abádébẹ̀ yẹn ni wípé thumma yaqulu bismillah lẹ́yìn náà yóò ṣe bismillah ní ìbẹ̀rẹ̀ àlùwàlá rẹ̀ kó tó di pé yóò dáwọ́lé lẹ́yìn bismillah wa yaghsilu kaffayhi thalatha yóò wẹ ọwọ́ rẹ̀ méjèèjì débi ọrùn ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta lára àwọn àṣìṣe tá a máa ń sin bí àlùwàlá nù o ìyẹn àwọn kan nù wa nígbà tó bá fẹ́ fọ apá ibi ọrùn ọwọ́ ibẹ̀ ni ó ti á bẹ̀rẹ̀ níbi orí èékánná débi ọrùn ọwọ́ kò ní wẹ̀ àṣìṣe pátápátá lọ́lẹ́ yìí jẹ́ níbi àlùwàlà ṣíṣe èyí tá a kọ́ sí lákọ̀ọ́kọ́ ń súnà ni ṣùgbọ́n tá a bá débi ọ̀ràn àyàn tá a bá fẹ́ fọ apá wa á gbé láti ibi èékánná má ìgbọ̀nwọ́ wa méjèèjì bí yàn ṣe máa ń ṣe àlùwàlà nù wọ́n yẹ́ tìlù yìí sàlàáfà yóò wẹwọ́ rẹ̀ débi ọrùn ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta fún mayata madmado lẹ́yìn náà yóò ṣe madmado yóò yọ ẹnu lọdọ wa le yorùbá tí wọ́n bá fẹ yọ ẹnu wọn ó tì kábọ̀ ẹnu báyìí lọ síbi lọ sí ọ̀run ó gbé ṣùkùṣùkù ó tún tì fún bí ìgbà tí bá ń ro orin ó sì ń ìlànà àlùwàlà ní ṣíṣe torí pé tí ń jẹ́ madmadọ̀ ni pé tahrik almayi filfam tahrik almayi filfam kéyìn ó bomi sẹ́nu omi tó wàá bù sẹ́nu kó gbó kó jẹ́ lọ síbi kọ́ lọ síbi kùsùkùsùkù báyìí kì í ṣe pọ́sẹ̀ fi ọwọ́ ó fi tírèsì rẹ̀ ìfọwọ́ tírèsì rẹ̀ kò sínú àlùwàlà yẹni pé ká somi lògbòlògbò lẹ́nu ká fi sọ́run lẹ́yìn náà tàmójú alàlẹ́ àrùsì èèyàn wà á tú dàlẹ̀ ní ti ń jẹ́ madmado òǹlẹ́lẹ́yìn fún mayata madmado lẹ́yìn náà yóò bomi yóò fi yọ ẹnu wọ̀yẹ̀stẹ́ńṣíkù sàlásán lẹ́yìn náà kò sí lẹ́yìn náà bẹ́ẹ̀ yóò yọnu yóò sì fín mú lẹ́ẹ̀mẹ́ta yóò yọnu yóò sì fín mú lẹ́ẹ̀mẹ́ta kì í ṣe pé yàtà madmado fún mayẹ̀stẹ́ńṣíkù ìtumọ̀ rẹ̀ ni pé bí ti ń yọnu bẹ́ẹ̀ náà ni ó sì máa fi mú pọ̀ omi ẹ̀mí lò ní ọ̀wà abú ọ̀rọ̀ mẹ́ta làwọn ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ àwọn kan ní bigurfatin wahida omi ẹyọ kan iná lólo tó fi yọnu tó sì fi fún imú omi ẹyọ kan lè yóò fi ṣe ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jù ní wípé sàlásù ni omi mẹ́ta yẹnni pé yóò bu omi ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ báyìí yóò fi yọnu yóò sì fún imú yóò dá padà ẹni yóò tún gbomi lẹ́lẹ̀kejì yóò yọnu yóò fi mú tu ẹ̀mẹ́ta báwọn òní yóò ṣe. kí wọ́n ní ti ń jẹ́ istinshak istinshak ni wípé ká omi símú wa náfàsù mímí kì í sì pé yóò fi ìka méjì èyí ó ti bọ́ mú bọ́pọ̀lọpọ̀ bí wọ́n ti máa ń ṣe àlùwàlá ìka kọ́ ni èyí ó ti bọ́ mú o yẹn ni pé alistinshaq idkhal alma'i fil anf oníkéyìn ó ti omi bọ imú mímí nafas ilẹ̀ yóò fi fin omi yẹn sí mọ́ òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé wà báàlìk filistinshaqi illa an takuna sa'ima tó bá fọ omi sí mọ́ fàásímú kó dé gòǹgó àyàfi àlùwàlá nìkan tó ní kọ́ fàásímú kó dé yóò bọ̀ sínú yóò bọ̀ sínú agbẹ̀dùn so makhraj méjì manfadu méjì ló dénú okùn tààrà ẹnu àti mú méjì níbi tí wọ́n ti pàdé tí wọ́n fi dé inú ló fi jẹ́ pé tíyàn bá ń ṣe àlùwàlá tíyàn bá gbá àwẹ̀ ìwọ̀n bá ní kọ́ rárá fún inú mu sùmọ́tọ́ ọba ti gba àwẹ̀ dógóńgó ń bẹ̀ anábì sọ bẹ́ẹ̀ fún kan àwọn sàhábà laqit radiyallahu anhu yóò fi mú yóò yọnu bákan náà yóò sì fomi símú lẹ́ẹ̀mẹ́ta bàbá wa anáwáwí kọ́lọ̀nkọ́ba nìkẹ́ wọn nínú síra wọn al-Majmu' ìdí alákọ̀ọ́kọ́ wọn ni wa amma al-faslu baynahuma ay bayna al-madmadati wal-istinshaq falam yathbutu fi hadithun ẹ̀ríkẹ́ yóò ṣe àlùwàlá kọ́kọ́ yọnu lọ́tọ̀ kó tún lọ́tọ̀ wọ́n ní kò sádìsì kankan tó múnádóko lè tọ́ wá lórí eléyìn wàyí ni màá jẹ́ àfi hadith Talha ibn Musraf wa huwa da'ifun ọwọ́ àdìsì kan sọ́tọ́ wá lórí pé èèyàn yọnu lọ́tọ̀ yóò sì fínú lọ́tọ̀ àdìsì wá lórí rẹ̀ àdìsì Talha ni ọmọ Musrafi àdìsì wà àdìsì da'if yẹn ni pé tábà ṣe àlùwàlá á yọnu á sì fínú pọ̀ lẹ́ẹ̀kan náà ẹni pé yóò bọ̀ ń báyìí ṣùgbọ́n yàtí máa ń ṣe madmadọ àti ìsìnṣàkù náà fẹ́mi yàtà madmadọ lẹ́yìn náà yóò bomi yóò fi yọ ẹnu bá a ti máa ń wí yorùbá náà wọ wọ́yà stanṣẹ́kù yóò sì fa omi símú sàlàsàn sàlàsàn sàlàsàn lẹ́ẹ̀mẹ́ta bí sàlàsì gòròfáàtì. pẹ̀lú ẹ̀kúnwọ́ omi mẹ́ta ìníká ọ̀kọ́ bomi àáfìmú ààyòna àáfìmú sọ ẹ̀kíní ẹ̀kejì báhùn àti ní ẹ̀kẹta thumma yaghsil wajhahu thalathan lẹ́yìn náà a fi omi wẹ ojú wa lẹ́ẹ̀mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá wẹ ojú ọwọ́ fèsì báyìí nìkan òní máa ń wẹ̀ ògbó ọwọ́ afúnfún ògbó náà kò ní sí omi ń wáyé lónìlẹ̀ àkọ́ọ̀bì mìíràn náà rẹ̀ eléyìí gan tó ju àkọ́ọ̀bù lọ yẹni pé ìyàtọ̀ nípa kọ́ máa bá àwọn tó ṣe pé àlùwalá àwọn àbújá ìjẹkù máa ń bẹ́ńbẹ̀ nù ná so àbújá ìjẹkù ó lè jẹ́ lúmọ́à díẹ̀ báyìí bó wà ní gbogbo bí gbogbo bí wàyí látùlẹ̀ lẹ́yìn nǹkan lọ́nkọ́ sànù wa yẹni wípé à ń láti tún lágbọ̀ọ́yé tó jìnnà dáadáa èyí fojú gan pé à ah, kẹbọ́rọ̀ àlùwàlá ni ó ń sọ kí ní afẹ́ sọ́bí àlùwàlá tá a mọ̀ à ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ pa àlùwàlá tọ́wọ́ mọ̀ ó pọ̀ ìyẹn ni wípé sọmọyẹ́tì lọ́wọ́jì àwòtàlá sàn èèyàn bọ ojú bá a ti máa ń wí nu wẹ ojú lẹ́ẹ̀mẹ́ta níbo láti bẹ̀rẹ̀ lóòró níbo láti bẹ̀rẹ̀ níbo ìyẹn ni pé máa hádùn àlùwájì àrùdán wàtúùlà ardu ni ìbú túlù ni òòró táyẹ́pẹ́ ardu bá ní láti bí egun etí kìíní láti bí etí báyìí sí bí etí kejì yẹn ni pé tábà sí àlọ́ọ̀lá ọ̀lọ́lá láti kọ́ba egbòrí báyìí dé egbòrí báyìí ó ní láti kọ́ba rẹ̀ báyìí ìbú nù breath ṣùgbọ́n lẹ́ǹfì rẹ̀ òòró mímọ́n bá ti ṣáà rí àádátàn níbi tí wọ́n ti máa ń sábà wù àwọn àfa sọ pé àwọn adátàn wọn sọ pé bí níbi irun ti ti máa ń rùn torí pé ẹlòmíì ibi ìnà wọn ti ẹ̀ ti wù torí bó ti parí <laughs> so apárí kìí ṣe ibi tó ti máa lù àlá rẹ nì ibi gbogbo yẹn ti máa ń máa lù àlá ibẹ̀ lọ́nà ò ti mọ́ àlùwàlá àti ẹ̀ so débi ìsàlẹ̀ àgbọ̀n báyìí ibẹ̀ lẹ́yìn ó ṣe àlùwàlá dé so ọ̀sán àtàlù àlàáfẹ́ ọ̀sán láti fèsì báyìí gbogbo ìsàlẹ̀ náà ni omi ó dé o kódà irun gbọ̀n tí ó bá tẹ́pẹ́ wà khafif omi ńlá ti tún wọbẹ̀ náà tí ó wọbẹ̀ dáadáa wọn tó bá ti ti pọ́pọ̀ bíi ti àbúkọ̀ díjà nkankan eléyìí kìí ṣe ṣẹ́rí tó láti jẹ́ kómi ọgbà bẹ̀ kọjá ni wọn bí irú ti àyè ní ìsìn kìí tí tó nǹkan tó ní ó wọ ibẹ̀ yóò tún jáde. ìyẹn ni pé thumma yaghsilu wajhahu thalathan lẹ́yìn náà yóò bomi yóò fi fọ ojú rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wàyàdẹ́yì máàlì mẹ́rìfàkọ́yìn bákan náà yóò wẹ ọwọ́ rẹ̀ tó ń ti tó ń ti ìgúnpá yẹni pé yóò fọ elbow rẹ̀ yóò fọ òun náà mọ́. nípa pé tábà fẹ́ ṣe àlùwàlá ẹ̀rí pé tọ́lọ́mù bá sọ ní wípé wàtílù wà áyé kan ìlàlùmọ̀rọ̀ fìkì ìlàlùmọ̀rọ̀ fìkì ọ̀hún ìlà tí bẹ́ẹ̀bẹ́ ń ṣe gáyà ni àbí ń túmọ̀ máa gáyà ni wípé tó bá ti dé gígùn pa tó bá ti dé bi elbo rẹ sáyàrá dákẹ́ májèkómi ọkọ̀ jà májèkómi ó mú elbo májè ó mú máa torí pé gáyà ni wípé bẹ̀rẹ̀ láti bí kò sì parí sí bí yẹn pé kò gbọdọ̀ táyọ̀ bẹ́ẹ̀ tába tún ní ìlànà tába tún ìlànà mánà gáyà nù pé góńgó bí tó gbọdọ̀ sàlùwaládé níbi ìgúnpá àwọn kan ní rárá o. yóò ó kó ìgúnpá ó kó náà sínú torí pé ìlà àwọn alárúbáwá a máa túmọ̀ sí a máa túmọ̀ sí pẹ̀lú àti ẹ̀rí pé náà àti gáyà àti náà méjèèjì ní ìlà ló túmọ̀ sí nínú kùránì wala ta'kulu ila amwalikum kan emeje jẹ wọn mọ́ owó yín pẹ̀lú nù sojú gbogbo ẹ̀lọ́ni wípé ìtàwọn afáwà tí a gbọ́lá fún níbi ni wípé èyí ó ṣe àlùwà láhùn èyí ó mọ ẹ́lbò yóò tún ra mú díẹ̀ tíntínní níbi pọ́ọ̀lù apá bí yóò ṣe ti àlùwà lánàá kí wá sí pé yóò tún wá kọjá bí pọ́ọ̀lù apá sókè níbàámu sí àdìsí àbúrò rẹ̀ ràwọ̀dí aláwọ̀ tán ni tó sọ pé wàmí yóò rìd àyòtí ìlàgọ̀rọ̀ tàwọn òfàlìyà fún هذا الحديث حديث مدرج so Abu Hurairah ló ṣe àfikún eléyìn so ziyada nínú hadithi òun lélẹ́yìn àti kọ́ ẹ̀yìn ọ̀wá tàbí sọ nípa ziyada tó fil hadith ọ̀nà méjì ló pín sí ziyada kan tó ṣe pé ankobili idiraj idiraj ni wípé ráwí ló ṣe àfikún rẹ̀ ṣùgbọ́n gbà wípé kì í sọ̀rọ̀ ànábì ó ṣe àfikún rẹ̀ ẹ̀yin gbólóǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé ẹ lè má gbọ́ yìí tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ òun ló ṣe ìsìnbátu ìdájọ́ kan nínú hadithi yọ̀ọ́ ràfikún sòwò sí òun náà gbà pèké sọ̀rọ̀ ànábí o mọ̀kẹ́lì gbọ́ yí dáadáa ló ń fi ṣe bẹ́ẹ̀. ziyada fil hadithi mi ń bẹ tó ṣe wípé rọ́ọ̀mù nílérò wípé ànábì gangan ló sọ tó wá nílérò báwọn ọ̀nà méjì lónà tó wá pín sí ìmọ̀kúnṣe ń tó ṣe ziyada gẹ́rù fíkọ̀ kì í ṣe fíkọ̀ irú ẹni bá ìrìnsẹ̀wọ̀n àtún àti ziyada rẹ̀ àgbọ̀n wọn dànù ni torí pé màá fẹ́rẹ̀ dàbí ìmìnira hadith la yuqbal fama baluka billadhi zada tọ́ba dáàdi sì gbà wá àgbélẹ̀ ní ìgbà ó tún wá gbà ó tún wá lékún tó wọn ní ìpìlẹ̀ gba eléyìn lọ rẹ̀ tó bá ṣe pé fíkọ̀ bá wá ni ìmọ̀ kó ṣe pé hadith tó gbà wá ń mọ̀nàfíyàtàn kọ́ ntọ́gbà wa ó yàtọ̀ sí ntáwọn yòókù tí wọ́n jẹ́ fíkọ̀ bíi tiẹ̀ tí wọ́n tún gbà wá so níbẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ṣáàbù ni ànígbà wọlé mukhalafatu fíkọ̀ lè fíkọ̀ ọ̀tì. ara ẹni àdéhùn máa ẹ má ìmọ̀ jà kó nù mọ̀sálà wà bínú tí ó yàbọ̀ ní òkèrè <laughs> náà so ni pé nta bá yẹn ni wípé ìlà máa lè mẹ́rẹ̀fà kọ́yìn yẹn ni pé ńgbà bá ń wẹ apá yóò wẹ̀ yóò tún mú tíntín náà níbi pọ̀ọ̀lọ apá rẹ̀ tíntín yóò rà mọ̀ tí ó fi láti dájú wípé òun wẹ̀ gbogbo ẹ̀bò yẹn òun wẹ̀ tán pátápátá táàbà wá wẹ̀ apá níbi ẹlẹ́ẹ̀kejì tẹ́ nípa tí ó kọ́ wẹ̀ ìkádóbi ọrùn ọwọ́ lẹ́ẹ̀kan àti bí orí èékánná láti gbé o kìí ṣe bí ọrùn ọwọ́ o láti bí orí èékánná ibẹ̀ láti gbé torí ń sọ nípa yádùn ní èdè lárúbáwá nǹkan mẹ́ta ló kó nu ìyádùn nìkan ó kó káfù sínú káfù ni láti bí débi ọ̀ràn ọwọ́ bákan náà láti bí débi dìrọ̀ ìyẹn ni pé dìrọ̀ náà ó kó nu àti àdúdù pọ̀lọ̀ apá ó kó nu kódà tẹ débi èjìká tó bàtọ́ náà wá sọ pé wà áìdíyà kọ́mi ìlàlùmọ̀rọ̀ fẹ́kì àjẹpẹ́ ògbì láti bí láti bí orímúlẹ̀ ìkànnà báyìí tẹ débi ìgbùnpá kìí sọ pé abẹ́rẹ́ ń bí ọ̀ràn ọwọ́ o ẹjẹ́ àkíyèsí dáadáa wọ́n táwa ti ń ṣe àlùwàlá báwọn ó kù díẹ̀ káàtó wọ́n yamsahu ra'sahu yóò sì pa orí rẹ̀ min muqaddamihi ila qafa láti bí iwájú ẹni ó ti gbé lọ síbi ìpàkọ́ yóò sì dá padà wá sí iwájú bí ọba sí masiu ìyàtọ̀ ń bẹ láàrin masiu àti goslo masiu ni wípé èyí ó fi omi omi òrìn lọ́wọ́ èèyàn báyìí gbẹdẹgbẹdẹ èyí ó fi pa nǹkan mẹ́sìlù ṣùgbọ́n pọ̀lọpọ̀ yóò gbomi sọ́wọ́ báyìí yóò rọ̀ sórí gásìlù ló sẹ́wọ̀n ó sì mẹ́sìlù. mo rò pé yé wa á ti jẹ́ kó omi òrìn gbẹdẹgbẹdẹ lọ́wọ́ abáyìí yẹn ni pé bílà yẹn omi tó rìn gbẹdẹgbẹdẹ lọ́wọ́ ńlá fi pa orí láti wájú báyìí bá a sì láti wájú báyìí lọ sí ẹ̀yìn látẹ̀yìn á dà padà síwájú. Si wọn bẹ náà wọn afa barakallahu fikum sẹ́ńpọ̀lọ́ sọ pé wàmsáhù bírò òsìkùn àwọn kan ní báwò tí bẹ́ẹ̀bẹ́ẹ̀ záídà ni yẹn ni pé báwò tí bẹ́ẹ̀bẹ́ẹ̀ záídà ni àwọn kan ní kìí ṣe záídà wọ́n ní báwò báwò bàdíyà ni yẹn ni pé ẹ̀fọ́ pa díẹ̀ apá kan nínú orí yín ẹ̀fọ́ pa apá kan nínú orí yín tọ́yìn àwọn náà tó wá sí ìkìláàfù láàrin ara wọn òdi wọn ó láàfọ̀ ọpa tí ó tó o sọ́gbà ìkìláàfù tí ẹ ti wọn ó jábọ̀ wípé báwo ti bẹ́ẹ̀ yẹn záyídà ni alákòówà wàmsàhóró òwúsàkùn yẹn ni pé gbogbo orí pátápátá ńlá fọwọ́pa àfàwà ibn burhan nínú àwọn àfọ̀n lóga ńlọ́wà ó ní máa ń kọ́lá iná bá yòfídò tẹ̀bùrín dọ̀ fàkọ́díjà àlùl àrọ̀bíyà tí bìmá nítawọn lárúbáwọ̀ ọ̀gbọ́yé nínú kéw ìní tó ń sọ fún ọ yẹn ni pé tuma rẹ̀ ni pé báwo ti mẹ́ńbẹ̀ yẹn záídà ni báwo ti mẹ́ńbẹ̀ ń záídà ni kìí ṣe bàdíyà kìí ṣe pé apá kan ní orí wa láàfọ̀ọ́pa gbogbo orí pátápátá ńláfọ̀ọ́pa àáfọ̀ọ́pa lọ sí ẹ̀yìn látẹ̀yìn àdàpadà wá sí iwájú náà wọ̀nyẹ́mùsàhùrọ̀ àṣàwò yóò fọ́ọ́pa orí rẹ̀ mímú kọ̀dámihì láti bí iwájú láti iwájú báyìí yóò mú lọ sí ẹ̀yìn látẹ̀yìn yóò mú lọ síwájú ọ̀rọ̀ mẹ́ta làwọn afá àtúnṣe ń bi eléyìn náà àwọn kan láti iwájú ni ó ti mú lọ ẹ̀yìn látẹ̀yìn lọ síwájú àwọn kan ní bẹ́ẹ̀ kọ́ látẹ̀yìn ni ó ti mú lọ wájú láti wájú yóò tún wá mú lọ ẹ̀yìn àwọn kan láti bí násíyà láti bí àsorí báyìí yóò mú lọ sẹ́yìn yóò mímú kọ́dàmìrà sí yìí láti bí iwájú báyìí ilẹ̀ yóò ti kó lọ sẹ́yìn látẹ̀yìn yóò kó padà síwájú lẹ́ẹ̀kan ṣoṣo. bí adé ọwọ́ rẹ̀ méjèèjì ni ó lò wọ́n tó máa ń parí lọ́kànlá báyìí bá ń kọ́ ọwọ́ méjèèjì ni ó fi sẹ́ẹ̀tì orí báyìí ni ó kó méjì lọ ẹ̀yìn ó sì dá méjì padà síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n kàn láti orí báyìí wọ́n máa ń ṣe àlùwàlá ẹ̀yàn la títì ẹ̀ oh, la pátì sọ́mọ ìrìn ìdùà tó bá kó ọ méjèèjì lọ sẹ́yìn yóò tún wá dá méjì padà lọ sí iwájú nam ilal mahalli alladhi bada minhu maratan wahida ibi tó ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà lọ́ọ́ dá padà sí ẹ̀ẹ̀kan dondo làwọn apá orí sọ́mọ yudkhilu sàbábàtẹ́yì fi òdònẹ́yìn lẹ́yìn náà tàbá fẹ́ pa otí oníbà tí máa ń pa otí àtàǹpàkó wáyì òun ó wa òun ó wà nú àtàǹpàkó ńlá máa fi nu ìta etí ìka àfábẹ̀lá ńlá máa fi nu inú ho pa ti rí bí àṣẹ máa ń pa etí nù ṣẹlùmí ọkàn nígbà tí nǹkan kọsílẹ̀ tí wọ́n ṣe sún báyìí <laughs> ó ti parí àlọ́ láti ẹnu. so àlàyé ń pa bá a ṣe ṣe bá a ṣe pa etí òun láti bọ́ọ̀n. ló sọ pé wọ̀nyẹ́m sọ̀rọ̀ ìbò àmẹ́yìn àtàǹpàkò rẹ̀ méjèèjì ìní òfin pa zọ́ọ́rì mọ́ ìyẹn òde etí níbi awọ ẹ̀yìn ṣùgbọ́n ìka àfábẹ́là òní ọ̀ ní inú. lẹ́yìn náà sọmọ yẹn ti lórí jùlọ yìí ilẹ̀ kan àbáyé ni ẹ tún practice naam sọmọ yẹn ti lórí jùlọ yìí ilẹ̀ kan àbáyé ni lẹ́yìn náà yóò tún wá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ilẹ̀ kan àbáyé ni débi kókósẹ̀ méjèèjì àwọ̀ ẹsẹ̀ wa méjèèjì dé kókósẹ̀ méjèèjì tàbí lórí ìpẹ́tọ̀ ẹ̀mẹ́rin láàfọ̀ ẹsẹ̀ àyóò ní tí èèmá ni ẹ̀ẹ̀mẹ́ta ní torí àdìsí humran maula usman radiyallahu anhu ẹ̀ẹ̀mẹ́ta tá a fẹ́ tá a wẹ̀ pa ẹ̀ẹ̀mẹ́ta náà láàfọ ẹ̀ṣẹ̀ wa abẹ́ látọ̀ iwájú ẹ̀ṣẹ̀ yìí so ẹ̀kíní ẹ̀kejì àtẹ̀kẹta bó o ṣe fọ òkè ẹsẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ fọ àtẹlẹsẹ̀ náà o lára ẹsẹ̀ ló náà wá o ẹlòmíràn sàlùwàlà omi ò ní sí gbogbo àtẹlẹsẹ̀ rẹ̀ rárá so ara àwọn akùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ́ẹ̀ ń bi àlùwàlà tá a máa ń ṣe nù ó lè pẹ́ nu àwọn àfa ẹnu wọn kò lórí pé wíwọ ẹsẹ̀ orígun kan ló jẹ́ tá a gbọ́dọ̀ má wẹ̀ níbi àlùwàlá ìyapẹ́nu kan wá ni wípé ṣé mẹ́sìrò ní ẹ̀tọ́ ẹsẹ̀ ni ṣé àáfọ̀ pa ẹsẹ̀ ni àbí àáwẹ̀ abẹ́ni tó fẹ́ ṣe àlùwàlá mọ̀káyàrún bẹ́yìn náà dàlíkà ń wà ń ṣe àmàṣà ọ̀rọ̀ làwọn àáfàá sọ ní àárín o kódà àtúndì sọ pọ́rọ̀ mẹ́rin gan ni ọ̀rọ̀ ọkọ́ olè tó tẹ̀wọ̀n jùlọ òun náà ni bàbá fi sínú tíra yìí fífọ̀ òun ni ẹ̀tọ́ ẹsẹ̀ torí kíni torí ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ wípé wà á rí júlà kún ilẹ̀ kàbá yìí ni sọ̀wọ́ òyìn wáwù láti ni màá túfọ̀ àlàkíni aláìdíyà kan aláìdíyà kan ọ̀rọ̀ kìíní nù. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé rárá o yóò sì mẹ́sìlú ni yóò fọ́ pa ni o kò ní wọ ẹsẹ̀ o èyí ti rí wọ́n ní kìrá mi ń lórí aya wà áríjú lè ìlẹ́lẹ́ka àbáyé ni ajẹ́ pé yóò yẹn wá òlì àtúfò ni màtúfò àlàkí ni o. àwọn kan wá wò wípé àti àti méjèèjì sọ̀rọ̀ ni méjì náà lọ́dọ̀ alálẹ́ lò ajẹ́ pé ẹni tó bá fẹ́ ṣe àlùwàlà ọwọ́ rẹ̀ ló kù sí ìṣe àgọ̀sálà wọ́n ìṣe amẹ́sà tó bá wù kó wẹsẹ̀ sì wù kó pa bàbá wa Ibn Jarir at-Tabari ọ̀rọ̀ táwọn sọ níbẹ̀ nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan ni pé ọ kọ́kọ́ fọ ẹsẹ̀ dandan ó tún fọ́ pa dandan ọbí ìkọ́lẹ̀ Ibn Hazm min adh-Dhahiriyya sọ̀rọ̀ mẹ́rin ti ń bẹ́ẹ̀ nù ẹ̀ ẹ́ sọ jámù láàrin méjèèjì sojú gbogbo ẹ̀ lọ ni wípé bàbá ti sọ pé àwọn tó bá jẹ má khilafa àti lọ́dọ̀ àwọn àfa àwọn ọ̀rọ̀ a máa pẹ́ lẹ̀ torí tíra wọn àwọn mọ̀tẹ́dín làwọn ṣe fún so tí khilafa bá ti ń pọ̀ yóò máa dàrú kò ní yé wọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa ti ń ka tí a nílò pé àwọn tí ẹ tó kà ń bí ó yàtọ̀ sí ń ta kà níbi báyìí o ní ta fi ń tún pa ilẹ̀ nù o thumma débi kókósẹ̀ méjèèjì sàlásán sàlásá ẹ̀ẹ̀mẹ́ta mẹ́ta òníyọ́ fọ́ o ẹ̀ẹ̀mẹ́ta mẹ́ta òníyọ́ wẹ ẹsẹ̀ rẹ̀ méjèèjì. bàbá wa sọ pé hadha akmalul wudu eléyìí ni ìlànà iṣẹ́ àlùwàlá èyí tó pé jùlọ alladhi fa'alahu nabiyyu sallallahu alayhi wa sallam léyìí tí ànábì wá ṣe sallallahu alayhi wa sallam. tọ́yìn kótó di báwa ṣe àlùwàlá yajibu alal mutawaddi qabla alwudu izalatu ma yamna'u wusul alma'i ila al'udwi kíyàn tó ṣe àlùwàlá àwọn nǹkan bẹ́ẹ̀ tá a gbọ́dọ̀ ṣàkíyèsí o ní pàtàkì jùlọ àwa tá a jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbáwo obìnrin tó ṣe pé a sáà fa àwa lọ́rùn àwọn èwo ni print èwo ni print àbí print tọ kọtọ tọsọwọ tọlá olùyádì tàbí manakir nítawọn afáà máa ń pè ní manakir tàbí tọlá olùyádì print tọ tọsọwọ kó o tó ṣe àlùwàlà ọkọ àdánù náà torí pé yóò ràn náà omi kò ní jẹ́ kómi ó lè wọ ibi oríkèéríkèé ara yóò ta omi yóò ta dànù ni sọ ni pé print tíyàn bá tọ́ sọ́wọ́ kéèyàn tó ṣe àlùwàlà print ń èyí ó mú bíléèdì èyí ó fi há dànù àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ẹ̀ ń ṣètò ìdánwò fáwọn ọmọ ẹ̀ tí a ń kó léètì rìsọ́ọ̀tì àwọn ọmọ àwọn mistake kan bẹ́ẹ̀ típẹ́ẹ̀tì tí a kán sí ọ lọ́wọ́ típẹ́ẹ̀tì ọ̀ọ́lọ́ gbó ọ̀ọ́lọ́ há dànù bọ́ọ̀ bá ti há dànù yọ mà ní àwòsó lòlùmáyì lálẹ́wọ́n déwì kò ní jẹ́ kó ó débi àìbẹ́ẹ̀ tí so painter bẹ́ẹ̀ painter ni wọ́n so tí a yí ọ lára especially ọ̀dá sibugloss ni oníkarosín eléyìí yìí tètè bó ọ̀wà bó sì bó dànù kó tó di pọ́ sàlùwàlà tọ́wọ̀ bá bó dànù tọ́wọ̀ sàlùwàlà ọ̀là lùwàlà torí pé bitọ́ yẹ kó mi ó dé nínú rẹ omi ò ní débẹ̀ àyè bẹ́ẹ̀ ẹ̀kọ́ wọ́n múná pọ̀ wọ́n múná lọ́ pọ̀ ó sì fẹ́ ṣe revision ó ka ẹ̀kọ́ rẹ̀ abẹ́lẹ̀ àti akánṣe ọlẹ́sẹ̀ àbútí ti kánjú ọ lọ́wọ́ so aluwala abẹ́là ó rí pé o ti kú ń bẹ́ tọ́ ọba tí tọba sàlùwàlà ọ̀làlùwàlà torí pé ibi tó yẹ kó omi ó dé omi ò ní láǹfààní láti débẹ̀ ṣùgbọ́n nǹkan tó bá lè hàn náà kó omi ó débi ọwọ́ aláti rí wípé amukuro abóòtí ẹsẹ̀ mú gàrí tání abọ́ ọjà àmàlà bí o ti jẹ́ tánà ló ti sùn lọ àmàlà ti á lè mọ́ lọ́wọ́ èèyàn lọ bó àmàlà ọwọ́ àbọ̀ rí ó ṣe rọ̀ tọ́ fọ àmàlà ń kó lọ́wọ́ àbí gàrí ìyẹn rí pé yàn mú ìyẹn ṣe ìzálà rẹ̀ ó mú kú lọ́wọ́ tàbí lẹ́sẹ̀ kó tó rí pé yàn ó ṣe àlùwàlà. àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ń ṣe àmà ọ́ wọ́n ti máa ń yọ búlọ́ọ̀kù ti máa ń bíríkì ìjọ ti máa ń yọ so ti á gan mọ́ lẹ́sẹ̀ ìyẹn ó lọ fọ ẹsẹ̀ ń dànù ìyẹn ọ̀kọ́ fọ náà kó tó di wípé èyàn ó ṣe àlùwàlà ẹ rí pé ń bí àlùwàlà tá a ṣeun wọn ò sọ ń pé èyàn fẹsẹ̀ halẹ̀ báyìí so ọ̀pọ̀lọpọ̀ ńgbà tá a bá ṣe àlùwàlà tá a bá débi ẹsẹ̀ ẹlòmíì ọkọ fẹsẹ̀ gbólẹ̀ gbólẹ̀ gbólẹ̀ gbólẹ̀ gbólẹ̀ gbólẹ̀ báyìí kò sí inú ètò àlùwàlà ṣíṣe èèyàn kan ra fọ lẹ́ẹ̀mẹ́ta ni ọ̀dà wọ́n ní tíyàn bá fọ lẹ́ẹ̀mẹ́ta ńlọlọ́ọ̀rẹ́ jùlọ tíyàn bá fọ bí ẹ̀ márùn ńkọ́ ìnípa ọwọ́ tọ́ yẹ kéèyàn fọ lẹ́ẹ̀mẹ́ta èèyàn fọ lẹ́ẹ̀márùn orí tọ́ kéèyàn pa lẹ́ẹ̀kan èèyàn pa lẹ́ẹ̀mẹ́ta so kọ̀lẹ́tọ̀ wọ̀lá àtàjọsọ ziyada tọ́lá sàláfà kọ́tọ́nà láti ṣe àlùwàlá tayọ ẹ̀ẹ̀mẹ́ta torí ọ̀rọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tó sọ pé faman zada ala hada faqad asaa wa ta'adda wa zalama ẹ bá ṣe àlùwàlá tayọ ẹ̀ẹ̀mẹ́ta ta'adda onítọ̀hún ti tayọ òfin ọlọ́run àsáà ó ti ṣàìdá wàdọ́lámà ó ti sàbòsí mo rò pé agbọ́yé dáadáa yẹn pé ẹ̀ẹ̀mẹ́ta sẹ́rí nǹkan nù sẹ́ríà lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bọ́lá àtòjúṣe rẹ̀ bá ṣe gbé kálẹ̀ ní kí ọ̀rọ̀ àṣẹ ma ọ̀pọ̀lọ̀ ṣàfihàn tó wò sí gbọ́dọ̀ ṣe kọjá bí ọlọ́run àtòjúṣe rẹ̀ bí wọ́n bá ṣe gbé kalẹ̀. àdìsí yẹn imam ahmadu àwọn ni wọ́n gbà wá ibn hajar rahimahullah wọ́n ní isnaduhu jayyidun isnaduhu jayyidun yẹni pé famanzada ẹmbàsì àlékún aláhàdá lórí ẹ̀mẹ́ta fàkọ́dí àsáà onítàn ti ṣàìdá wàtàádá ó ti tayọ àlà wàdọ́lámà bẹ́ẹ̀ ló ti ṣe àbòsí. tọ́yì lára nǹkan tá a tún gbọ́dọ̀ kíyèsí tá fẹ́ ṣe àlùwàlá ó ní wípé omi tí a fi ṣe àlùwàlá ká má ṣe àṣejù ń bẹ́ẹ̀ ẹlòmíì tí ó bá ṣe àlùwàlà lásán àgbébí mẹ́ta lónìkan kò sọ́tọ̀ yóò fàgé méjì yìí fọsẹ̀ ẹyọkan yòókù yìí wẹ gbogbo oríkèéríkèé ara yòókù eléyìí náà kọ̀lẹ́tọ̀ yẹn ni pé yukrahu al-israfu fil ma' kódà ń bẹ́ẹ̀ ní hadithi wípé la tusrif fil ma'i má sì ṣàṣejù níbi omi àlùwàlà kódà kọ́ wà létí bèbí odò nínú hadithi míì òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé sayakunu fi hadhihi l-ummati aqwamun àwọn èèyàn kan káyé tó parẹ́ wọ́n padà gborí wọlé ẹ padà rí àwọn èèyàn kan nù ìjọ mi àwọn táwí yata'addawun wọ́n máa ṣàṣejù wọ́n máa tayọ ààlà fi níbi àlùwàlá ní ṣíṣe àti níbi àdúrà ní àdìsí yìí imam ahmadu ní agbawa àti abu dawud kọlọ̀nkọba nìkẹ́wọ̀n tábọ́wá ṣe àlùwàlá tán àdúrà kan bẹ léyìí tí a fẹ́ kí a ṣe ìlẹ́yìn bá tí a bá parí àlùwàlá tán sùnú àwọn tíra fíkìw kan ó ń bẹ́ẹ̀ wípé èèyàn ń nàka báyìí èèyàn wà gbójú sí sánmà èèyàn wà sọ pé la ilaha illallah wahdahu la sharika وأن محمدا عبد الله ورسوله حديث فسمله ثم كي يوجد سمانك أني أطنا بكنا تبادل سألوا ولا تان أما كو تنطو مي ألوا لا هو تنطو هو في سنة باي omi ṣàádà wọ́n tọ̀sẹ́nu báyìí kọ́tọ́ wà nàka sókè eléyìí náà ò sí inú àlàyé nípa bí anábì ṣe máa ń ṣe àlùwàlá sallallahu alayhi wa sallam pẹ̀lú lórí gbólóǹtàwù tá bá parí àlùwàlá tán عمر بن الخطاب قال ان قباني جنس لبا حديثه هو قل جسنا صلى الله عليه وسلم سقي ما منكم احد يتودع فيبلغ الودوع ثم يقول اشهد ان لا اله الا الله وان محمدا عبد الله ورسوله الا فتحت له ابواب الجنه الثمانيه يدخل من ايها شاء قل جسنا صلى الله عليه وسلم سقي ẹ̀ ń bá ṣe àlùwàlá tálùwàlá ń pé pérépéré kò sẹ́nìkan nu yín tí ó ṣe àlùwàlá tí ó wàá ṣe àlùwàlá náà dáadáa nígbà bá parí àlùwàlá tí ó wàá sọ pé ashadu an la ilaha illallah mo jẹ́rìí mo gbà tọkàntọkàn pé kò sẹ́nìkan kan tí ìjọsìn òdodo tọ́tọ́ sí tọ́yẹ àfọlọ́wọ́n bá nìkan ṣoṣo wa anna muhammadan abdullahi wa rasulu, àti pé ànábì muhammad ẹ̀rọ ọlọ́ni òjíṣẹ́ rẹ̀ sí ni èyí ò ní ṣe àlùwàlá kálùwàlá àwọn ó pé pérépéré kó wá ṣe àdúrà lẹ́yìn rẹ̀ ìlà fatihat lawa bawabul jannati samaniya àbí kó ṣe pé wọ́n ó ṣílẹ̀kùn àlùjánná mẹ́jẹ̀ẹ̀jọ gba yahoo fúnitàn yadkhulu min ayyi àṣà ibi ọba wù ni ó gbà wọlé nínú mẹ́jẹ̀ẹ̀jọ imam muslim àwọn ni wọ́n gba hadith yìí àwọn ni wọ́n gbà wá. qala al-mu'allif rahimahullah wàlfàrùdù min dálíkà an yughsilaha maratan wáhídà èyí tó jẹ́ ọ̀ranyàn oníkéèyàn ọwọ́ oríkèéríkèé ara kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan wa an yurattibaha ala ma dhakarahu Allah tí ó bá tún wá ṣe àlùwàlá kọ́ wà ní ṣíṣẹ̀ ń tẹ̀lé bọ́lọ̀ ń ṣe mú wa nínú alukur'an kátó kááyà yẹn àfáàní ètò pọn dandan níbi àlùwàlá ṣíṣe òní kí èèyàn ọ̀wẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn ni pé apá èèyàn ọ̀wẹ̀ lẹ́ẹ̀kan èèyàn parí lẹ́ẹ̀kan èèyàn bọ̀jú lẹ́ẹ̀kan èèyàn fọ ẹsẹ̀ lẹ́ẹ̀kan eléyìí lọ jẹ́ ọ̀ràn èèyàn tùmọ̀ tó bá fẹ́ ṣe ìtìsọ́rọ̀ lórí ẹyọ kọ̀ọ̀kan ọ farabalẹ̀ ó rí wípé kò sí àbùjẹ ǹjẹkù kan níbi àlùwàlá rẹ ọ farabalẹ̀ tó fi ṣe tí òfin ní sí àbùjẹ ǹjẹkù níbi àlùwàlá kílẹ̀ rí lórí pé a lè ṣe àlùwàlá lẹ́ẹ̀kan حديث عبد الله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم تودع مرة قل جسنا أبا صلى الله عليه وسلم أنا بشي الولاء كبيري لبجو كبيري لفوقا tẹ̀dé sálẹ̀ gbogbo àlùwàlá pátápátá wàlfàrù min dhalika èyí tó jẹ́ ọ̀ràn yàn bẹ́ẹ̀ an yughsilaha maratan oníkéyìn ó wẹ àwọn oríkèéríkèé ara lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n yọrọ̀ tí bá a kó tún wá tó aláàmà dhakarahu Allahu ta'ala níbàámu sí bọ́lọ̀ ń ṣe pa wá láṣẹ rẹ̀ bó ṣe mú wá nírántí fún wa nínú ayatul hudu nínú suratul maida ya ayyuhal ladhina amanu idha qumtum ila salati faghsilu wujuhakum wa aydiyakum ila al wamsahu biru'usikum wa arjulakum ila al-ka'bayn ya ayyuhalladhina amanu ọlọ́lẹ́yìn tẹ́ ẹ gbà mí gbọ́ lódodo idha qumtum ila as-salah tẹ́ ẹ bá dìde lánìyàn pé ẹ fẹ́ lọ kírun kẹ́ ẹ tó kírun ẹ ṣe àlùwàlá o faghsilu wujuhakum àwọn ojú yín ẹ fọ̀ ẹ wẹ apá yín ẹ parí bákan náà kẹ́ sì fọ ẹsẹ̀ yín méjì dé kókósẹ̀ a rí pé oríkèé ara mẹ́rin lọ́lọ́ndà akọ níbẹ̀ ń ṣùgbọ́n tá à ń wọ̀ lórí irun oríkèé ara mẹ́jọ ni mẹ́rin yòókù súnà ni lọ́sọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam aya tó sọ wípé idha qumtum ila salati sétùmá rẹ̀ ni wípé èèyàn lálùwàlá o èèyàn lálùwàlá o kéèyàn sálọ sàlọ̀lá dandan ni ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ ń bẹ̀ àwọn dọ̀hìríyà àwọn sọ pé yálà ọ̀làlùwàlà àbọ̀ ọ̀làlùwàlà tó bá ti fẹ́ lọ kírun fàksílù wujuhakum wa aydiyakum ilal marafiqi dandan ni sọmọlọ́dọ̀ àwọn jùmùhóòr àwọn sọ pé ìdá àrọ́tùmù sọ̀láta wà kúntùmù àlàhádàf ẹni pé tẹ̀sí ń bẹ lẹ́nu tó sọ pé bóyá ẹ ti tọ̀ síwájú àlọ́lá yín sáti bàjẹ́ ìbálò tó pọn dandan wàyí la àlùwàlà subuhi bí nǹkan kan ọba ṣe yẹn lè fi kí ìṣáì àlùwàlá tí yẹn ń ṣe láti àárọ̀ tí yẹn fi kí ọ̀run àsùnbà tí yẹn ọba ti sọ tí kankan náà àwọn nǹkan tó lè ba àlùwàlá jẹ́ tí ọba ti ṣẹlẹ̀ sí yẹn yẹn lè fi kí ọ̀run ìṣáì kódà tó tó fi ṣáfì àti wítìr ní nàìjíríà yìí <laughs> àmọ́ á ní ọ̀rẹ́ kan tó ṣe pé tó bá ṣe àlùwàlá látàárọ̀ báyìí ó ti di magribi kò tó ṣe so ojú ìgbà lẹ́nu wípé á tó àwọn oríkèéríkèé ara wọn ìtumọ̀ tá ń sọ fáńbẹ̀ ni wípé a fẹ́ ṣe àlùwàlá nìsín àti wọ́wọ́ wa débi ọ̀rùn ọwọ́ àti yọnu àti fímú kọ̀tọ̀nà kéèyàn kọ́kọ́ pa orí kó tó ṣẹ̀ wàá bọ́jú kó tó ṣẹ̀ wàá wẹ apá bọ́lọ̀ ń ṣe tóun bẹ́ẹ̀ náà lèyìn ó ṣètò mo rò pé yíwa ṣùgbọ́n níbi ń tọ́jà mẹ́bí apá méjèèjì àti ẹsẹ̀ méjèèjì èyí tó dáa jù oníkakọ́ wẹ apá ọ̀tún kátó wẹ apá òsì ni wàhálà tí yàn bá wẹ apá òsì kò tó wẹ apá ọ̀tún kò sí nǹkan kan tó ṣe àlùwàlá rẹ̀ akálàṣe khilaful aula ìní tó ṣeun èyí tó dáa jù ìyẹn ni pé n tó ṣe ó gbọ́lá fún ntí ò lóore lórí n tó ṣe pé ó lóore jùlọ ṣùgbọ́n kò sí nǹkan kan tó ṣe àlùwàlá rẹ̀ bí bàbá Ibn Qudama bí wọ́n ṣe wí nínú tírà wọn al tábà wá ń ṣe àlùwàlá lọ lára àwọn tí ò gbọdọ̀ má pè sára àlùwàlá wa ni pé àlùfáóríyà èèyàn taratara máa ṣe àlùwàlá ni o títara ni wípé tó bá ti ń bọ́ ojú tán má ti jẹ́ kí omi tó fi bọ́ ojú má ti jẹ́ ọgbẹ́ tó fi lọ ṣe kíni tó fi lọ wẹ apá àwọn kan máa ń pè ní muwalat lọ́dọ̀ àwọn màlìkíyà àlùfáórù làwọn máa ń sábà lò ní bàbá fi sọ́n bí wípé wàhálà yẹ́sìlẹ̀ bẹ̀yìnàhùnmá bẹ̀fọ́ sílín kẹfìrín ọ̀rùfà má jẹ́ kí nǹkan kan la àlùwàlá rẹ tó ń ṣe yẹn ni pé wíwẹ̀ oríkèé kan sí kejì má jẹ́ kí àlàfo tó pọ̀ má jẹ́ ó wà láàrin wíwẹ̀ oríkèé kan sí oríkèé kejì bihaythu yanbani báàdú ala báàdín bó ṣe ṣe ni pé ọba ti ń ṣe kankan máa tó fi kejì máa tó fi lé ṣùgbọ́n àti máa ń ṣe àlùwàlá nù o wàkàdà kullu mashtarata lahu al-muwalat bẹ́ẹ̀ náà ni gbogbo ntọ́ bá ṣe pé nínú májẹ̀mú rẹ̀ ni pé kéèyàn ó ṣe léra wọn ní tẹ̀ǹtẹ̀lé ìyàtọ̀ ń bẹ láàrin tẹ̀rìtìbù àti muwalat tẹ̀rìtìbù ni wípé kọ́kọ́ wẹ ojú kó tó wẹ apá tẹ̀rìtìbù ni wẹ apá méjèèjì kó tó di fún òpómi pa orí fomi pa orí kó tó di pọ́ ẹsẹ̀ tẹ̀rìtìbù ni ṣùgbọ́n muwalat ni wípé ó ti bọ́jú ń tòótọ́ ọwọ́ akọ́jọ́kọ̀ ọkọ̀ káyà bíi mẹ́wàá nínú kùránì lẹ́yìn ọ̀sẹ̀ wàá fọ apá sòkòsímọ̀ wà láti bí àlùwàlá tó ṣe ó ṣe ń sísẹ̀ ń tẹ̀lé tọ́ba lọ gbẹ mọ́ ọ lọ́wọ́ ọ̀sẹ̀ sàlẹ̀ lámì ni o. fàyídàkánì alẹ́ yìí fan ẹ̀kọ́ mi nù o ṣé ká mi sọ kádà dúró. ẹ jẹ́ ká sọ pé jazakumullahu khairan kí ọlọ́run kí ọlá kan kí ọba san àwọn ustaz wa ní ẹ̀san olóore tí ẹ bá ṣe tí orí àsìkò àbá ní kí wọ́n má dàkẹ́ mọ́ ni ṣùgbọ́n ilé tí wọ́n bá wa sọ náà lọ́n jẹ́ kí ó ṣe ẹnìkọ̀ọ̀kan wọn láǹfààní ní báyìí àwa tí a bá ní ìbéèrè ẹ jẹ́ kí a máa mú wá sí iwájú ìkéde tí a sanwó fún wọn ni kí a fi tó ara wa létí pé ẹ dákun arọ̀ wá ẹ jẹ́ ká máa gbọ́wọ́ sí kíní fíṣẹ́bí láì wọ́n ń gbé káàkiri fún owó epo àti àwọn nǹkan mìíràn tí ibi ta wà náà tó ní bùkátà sí wọ́n fi tó ayé ti pé gbogbo dábí sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n wà níta wọ́n ń gbọ́ wa yí ju àwọn táwa nú lé lọ ìjọ di solúsàn bíbà yìí tí ó lè máa jẹ́ àǹfààní fún àti àwà ní ọwọ́ wájú kẹni orí spíkà nú léyìí tí ó wà bíbà yìí a sì tún nídìí ibi méjì náà ní òkè sí so tabari bá rí aṣọ ilé síta a lè ráwọn tí ó ní tí a lè wá fi ṣe iṣẹ́ ọlọ́run ní àyè tí a wà yìí bákan náà sì ní bùkátà sí jẹnẹrétọ̀ jẹnẹrétọ̀ tí a ń lò à ń yá ni gẹ́gẹ́ bí ayọ̀ pé a ti dé àyè tuntun báyìí ni so kí ọlọ́run ó bo ẹnì kọ̀ọ̀kan wa láṣìírí bákanáà a ní ìdí àwọn iná tí ó máa tàn mọ́sálásí torí gbà mí bẹ tí jọ ọjọ́ fẹ́ ma ṣe bákan tí a nífẹ́ rìnà dáadáa tí ó fẹ́ sókùn díẹ̀ ọlọ́run ó bọ ẹnìkọ̀ọ̀kan wa láṣìírí yóò sì gbà ní iṣẹ́ olóore ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa àwọn ọlọ́run kọ́ra pé pé sí ọ̀nà yà lùwàlá nìkan nílá máa sí ní ẹyọ kọ̀ọ̀kan kìí ṣe ọ̀nà yà lùwàlá nìkan lè ṣe ní ẹ̀ẹ̀kan àwọn ìtọ́jẹ́ súnà náà a lè kọ̀ọ̀kan bàtọ́nà yà tá a lè kọ̀ọ̀kan bó wà ń súnà náà ẹni pé a pa etí pẹ̀lú lọ́dọ̀ àwọn Hanabila etí lára orí iná lọ wà nígbà bá ti ń pa orí tán ìmìdílẹ̀ náà láti bọ̀ síbi etí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Malikiya ìyẹn pa orí lọ́tọ̀ wàtẹ̀jìdìdì máa yìí láwùmá ẹ ọkọ ẹ sọmi lọ́tún lọ́tún fún kọ̀ọ̀kan wọn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Hanabila omi tá a fi pa orí iná láti pa etí oní àlùsílẹ̀ tọ́jú. náà asanala ilaykum ẹlẹ́bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé jọ̀wọ́ tí a bá fẹ́ lọ sí sujud si ọwọ́ ọkọkọ mú lọlẹ̀ ní àbírànkún odidi odidi masiala ńlá a padà kan nínú tíra yìí náà bákan náà a padà kan ọ̀rọ̀ méjì làwọn sọ níbẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wípé ọwọ́ méjèèjì ìní lẹ́yìn náà eékún méjèèjì lẹ́yìn náà orí àti mú yóò wá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé eékún méjèèjì ní ọ̀kọ̀ọ̀kọ́ lọ lẹ̀nà ọwọ́ wà tẹ̀lé lẹ́yìn náà iwájú àti mú yọ tẹ̀lé àdìsí wá lórí rẹ̀ àdìsí ni yọnu sí àdìsí ló dìjà láàrin àwọn àfa pé àdìsí ń. mọ̀tọ́rìbò ni yọ̀rọ̀ Ibn al-Qayyim bí wọ́n ṣe ṣe àlàyé ṣùgbọ́n bàbá wa Albani wọ́n ní bàbá òsàkíyèsí bí ràkúnmí ṣe máa ń lọ ọlẹ̀ ni tí wọ́n bá ṣàkíyèsí rẹ̀ dáadáa wọ́n rí wípé kọ̀ọ̀tako ara wọn jógbẹ́ lọ́ni wípé nígbà bá débẹ̀ á wà tó palẹ̀ dáadáa gbẹ́dẹ̀ láì tààlà ṣùgbọ́n súnà ní okò dìjà o ẹ mẹ́jà afẹ́lẹ́yìn dìjà mọ́sálásí o ẹ kò sí jà ọba sì kọ méjì lẹ́ẹ̀kan náà tó bá ti ní tákìtì assalamu alaikum ẹni bèèrè bèèrè pé ǹjẹ́ a lè kí ìran náfílà síwájú ká tó se nnafila ní fàjọ ẹ̀yin ó pìlẹ̀ ṣe náfílà tààjùdù ẹ̀yin ó ṣe tó bá ti á di wípé àsìkò bá ti lè tálùbájáde bá ti léla tayọ rákà tẹlifájírì àyàfẹ́ tó bá ṣe pé ti yan náfìlà rákà tẹlifájírì nílé ọlọ́run tún wá sí orí tèdè mọ́sálásí wọn ò tí ì ṣe ìkọ́ mọ́ yóò ṣe náfìlà tàhíyàtul masjidi mọ́tẹ́lù bá ń bà wípé ah, ṣe ń sì bá rùn báyìí tọ́wádìí máa ń gbé à asáàgó mi ló tiẹ̀ yára tí wọn ò tiẹ̀ tí àsásìkò kọ́ mọ́ ò tiẹ̀ tí tó so níbẹ̀ ó lè mú náfìlà rákà méjì wá lánìyàn rọ́kà àti lífàjírì àti tàhíyàtù

àtọ̀ wá fọ́ kìíní àtọ̀ fọ́ padà bí mo sì gbọ́ ìbéèrè náà yìí sí pé ẹbá àsàlẹ̀ yìí nípa ẹsẹ̀ pé sí àti bí ọmọ ká òun náà láti bẹ̀rẹ̀ ẹsẹ̀ fífọ́ àbíbáwò náà ọlọ́run Humran maula Usman tabagbo yìí ọwọ́ ọwọ́ ọ̀tún èyàn ọ̀kọ́ fọ lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ òsì èyàn tún fọ náà lẹ́ẹ̀mẹ́ta lọ́tọ̀ se ń bẹ́nu hadithi nù nígbà ọ̀parí àlùwàlá nǹkan ó ní òun gbọ́tà níbi sọ pé ẹ̀ ń bá ṣe àlùwàlá bó ń ṣe sẹ́yìn ọ̀sọ̀ ẹ̀sán tí ti ń bẹ̀ ń níta fẹ́fà ò ní wípé ọwọ́ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta lọ́tọ̀ débi ọrùn ọwọ́ ọwọ́ òsì náà lẹ́ẹ̀mẹ́ta lọ́tọ̀ débi ọrùn ọwọ́. Assalamu alaikum ẹni béèrè bí pé sí ajá ní ọpọlọ àbí kò ní sàbọ̀bẹ̀rẹ̀ wọ́n ní sí ajá ní ọpọlọ àbí òní ìmọ̀tẹ́fẹ́ fún ajá síbẹ̀ ni ajá wọ́n ní sí ajá ní ọpọlọ àbí òní ẹnu ẹ má ọ̀rẹ́ ẹ ó lè ní ntọ́fẹ́ lò yóò ní ntọ́fẹ́ lò ọ̀dà wípé ajá ní ọpọlọ ajá ní so ọpọlọ tó níhun ń fún fi máa ń pé olè eléyìí èsì olè so àwọn náà lọpọlọ tí lábala bóòlù bí ní pa wá. bó láti jẹun tá a fi ní kú tó ní táwọn tọpọlọ ti àǹbí tó ṣùgbọ́n àwọn èèyàn ní ọpọlọ tiwa ó ṣiṣẹ́ ju tiwọn lọ sọ ọpọlọ tiwa wọ́n tún gbòòrò ju ti àwọn eléyìí lọ sí mọ́jú gbọ́dọ̀ ni pé eh, agbá lọ́pọlọ ẹ̀rí pé bàtà bá pẹ́ ẹran a máa ń rọ́pọlọ ń bẹ̀ tí tá a máa ń fi yọ̀ sí tá a sáré bọ̀ lórí náà. na asana alaykum ẹni béèrè bẹ́ẹ̀ pé. ẹn tí ọba lè fi tí ọlá fà bí á fún jìkà bí kò lè rí mi omi símú kò bí á kọ̀rọ̀ bí á fún jìkà bí kejì pé ǹjẹ́ ó lè fi ọwọ́ fi omi ẹ sí ìrọ̀mú ní ti fífí mú kò sí tó lè ń bẹ̀ omi ti wà náà báyìí a wà fi ìmí a fi mí fà sí ọ̀nà ọ̀fun kò sí tó lè ń bẹ̀ òkú ni a máa ti omi tìka bọ imú rẹ̀ kìí sẹ́yìn kìí sẹ́yìn tí ń sẹ̀mí kò sí tó lé ń bẹ̀ ìmí àyà mí sínú mí síta a ń sin gbàtà wà ń sùkú mí sínú mí síta bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ láti fa omi sí mú so bá a ṣe fàámù ìmí náà látún fi dá padà sí síta ìtújà ìsìtẹ̀nsáàr so kò sí tó lé ń bẹ̀ jẹ́ akọ ọlọ́run ṣe nírọ̀ òkú lọ́jọ́ pé ta bá fẹ́ ṣe àlùwàlá fókù a ní fi omi sí mímú a sì ní bomi yọ lẹ́nu tába fomi sí mú àbí lẹ́nu àdáṣẹ́ lẹ́nu àwọn tí ó padà jáde láti inú ọkàn rẹ̀ agbára wo ní ká mọ́ sọ ìpele yìí ó fi àṣẹlẹ̀ ọ̀rá tí èkìsà bọ̀wọ́ fi ó fa fi gbúgbú ẹnu rẹ̀ báyìí níbi ẹmú náà ọ̀rá ti bọ́ náà òun báyìí fi nà báyìí òkú ni a máa bá fọ́ ọ̀nà ìmọ̀ ṣùgbọ́n èèyàn ti ń sẹ̀mí lọ èyí ó mì sínú ni èyí ó tún dá mímọ̀ padà síta ìsìnṣẹ́kù àti ìsìnfàrù. ẹni béèrè pé ńgbàtí ẹni nǹkan gbọ́dọ̀ sí ní ibi wa ńgbàtí a si sí abi àbí oríkèríkè ara wa ti a fẹ́ ẹni báwo ni ti làálì ṣé làálì náà kó sínú rẹ̀ àbí kò sínú ẹ̀. omi dúró ara wa so laali o le da omi dúró bí tipẹ́ẹ̀sì pẹ́rẹ́ǹtì àti kítóni gàárì àbọ́kàtọ́ ọjà àbí kándò àwọn eléyìí omi ò tiẹ̀ ní dúró rárá ṣùgbọ́n láàlí omi ọ̀wọ́ bẹ̀ dáadáa. assalamu alaikum ẹni béèrè tí mo fẹ́ kà yìí wọ́n àwọn sáàsọ́ bá rẹ̀ náà ṣùgbọ́n ó ní àkọlé tí ọkàn tá a fẹ́ mẹ́nu bà ó nípa pé socks ní pé sí àlèpà socks nígbàtí a bá ń ṣe alùwàlá àti pé ẹni tí sọ́ọ̀kì rẹ̀ bá ti ya sí báwo ni ó sí ó lè pa náà láti fi kíyàn ẹ̀bú tilẹ̀ jẹ́ pé òun lẹ̀kọ́ tí a fẹ́ dẹ́nu lé pẹ̀lú ògọ́lọ́n tí ó ń bọ̀ ọ̀gbọ́dọ̀ transparency so májẹ̀mú lóríṣiríṣi gbogbo àwọn májẹ̀mú kò sínú tíà torí báwọn sàhábà dọ̀dọ̀ wọn lọ́hàn lẹ́yìn èyí tá a mọ̀ mọ́ ọgọ́rọ̀ àwọn sàábé ni pé fòkọ́rọ́ radiyallahu anhum aláìní lọ́pọ̀lọpọ̀ àwọn sàábé so ọ̀pọ̀lọpọ̀ ní wọn agbára káká nífi ń ra kófì èyí tó ya gan wọn ń bọ̀ ọ́ ànábì ò sì fún wọn lópin ìgbà tí gbólóhùn kófì tàbí gbólóhùn jáwọ́ràbù tábà sì lè máa pè fún tá a bọ́ ẹsẹ̀ so aláǹfààní láti fi ọwọ́ pa gẹ́gẹ́ bí ètò tẹ̀wọ̀n jùlọ nínú ọ̀rọ̀ àwọn afa sọjọ́ mẹ́jọ á tún tún palẹ̀ dáadáa kọ́lọ̀ nǹkan sọ àjọjọ́ mẹ́jọ lọ. Assalamu alaikum ẹni béèrè béèrè pé ẹ jọ̀wọ́ tí wọ́n bá ń sin ajá nínú ilé tí yẹn ń gbé kí ni kí yẹn ṣe. kéèyàn wálé mi tí ọ̀rọ̀ máa gbé ni o torí àwọn màláíkà aláàánú ò ní wọ ibi tí wọ́n bá ti ń sin já o bí táwọn mẹlẹ́kọ́ aláàánú ọba yìí ti wọ̀ kí ló kù tí ó máa wọ ọbẹ̀ èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ òyà jẹ́ oṣó emèrè àwọn tí ó máa wọ ọbẹ̀ nu sọlá wọn sànú wọ. ahsanallah ilaykum ẹni béèrè béèrè pé báwo ni wáyé ṣe sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam àti pé báwo ni wọ́n sì kọ alukur'an tẹ́lẹ̀. wáyé bí ṣe sọ̀kalẹ̀ fún anabi. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ni a máa ń gbọ́ ẹ̀ẹ̀mejì lànàbì rí mọ́lákù láwòrán jíjẹ́ màláìkà ẹ̀ẹ̀mejì ni ìgbà àkọ́kọ́ nínú kòtò gáàrì Hira níbi ti máa ń lọ ronú nípa dídá bọ́lọ̀ ń ṣe dẹ́dà nǹkan nǹkan lóríṣiríṣi látàtí sí àwọn ẹlẹ́bọ bí ṣe rẹ̀ ó wà nínú kòtò gáàrì ní ọwọ́ mẹ́ra ìkọ̀rọ̀ yamaka ah, ah. máa nàbì kọ́rí omiyu ni ànábì sallallahu alayhi wa sallam omiyu ọ̀nà tó sọ pé kọ̀ máa kọ kò sì máa kà kọ̀ máa kọ kò sì máa kà ànábì wa sọ pé máa nàbì kọ́rí ìmọ̀ nǹkan kà tún fún mara ìkọ̀rọ̀ ó tún fún mara ìkọ̀rọ̀ ó sì wá pé ìkọ̀rọ̀ bísí mi rọ́bì kàlẹ́bì kọ́làkà. haya márùn alakọkọ nínú suratul so bí kùránì ti ń sọ kalẹ̀ ń bẹ́ẹ̀ lànà bí ń pa wọn sàábé láṣẹ wọn kọ sára egun ètí wọn kọ sára ewé ètí wọn kọ sára pátákó so lójú ayé ànábì alukùránì ọ̀wà ní odindi bó ṣe wà ṣùgbọ́n nígbà tó di pé dórí tó di àléfà àrólé. wọ́n lọ jagun kan ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí wọ́n bá ogun lọ tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn tí wọ́n ti gbá kùránì sórí ni mọ́rù wa sọ fún Abubakar pé ah Abubakar ọjà kó kùránì jọ bó ṣe fọ́nká yí ikọ̀ ọmọba mú tó tọ́ba tó lọ jagun mí àwọn tí wọ́n atá yòókù tí wọ́n tó lọ pa àwọn akọ̀mọ̀ ní sí kùránì ńlẹ̀ mọ́ ṣùgbọ́n àti kọ́kọ́ ṣe Ali ńlọ́wọ́ kàmá sí wáṣẹ̀lẹ̀ òkè wáṣẹ̀lẹ̀ ìsàlẹ̀ pẹ̀lú pọ́pọ́ abúlé asádùdùwálé ọ̀pá aláṣẹ so kùránì wọn ò kójọ nígbà yé ànábì ọ̀fọn kání ṣùgbọ́n bí bá ti ń sọ̀kalẹ̀ àná ń pẹ́tọ̀ àyà báyìí tó sọ̀kalẹ̀ ẹ lọ fi sínú súrà báyìí àyà báyìí tó sọ̀kalẹ̀ ẹ lọ fi sínú súrà báyìí wọn kójọ lódindi nígbà yé ànábì